الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي من لا نبي بعده أما بعد هذا وقف الله أبا طول عليك الله أبا تي وشي عدو يسن ní ọ̀kan nínú àwọn sábàbí oríire ayé àti tọ̀run àbẹ̀ lọ́wọ́n bọba tó láàrẹ ga nínú àánú ẹ̀ kó fi wá ṣe kòǹgẹ́ báàbù sọ̀látil jàmáà wàlì ìmáàmà ẹ̀kọ́ wàlì ìmáàmà sí ọ̀rọ̀ ẹni tí ó bá sí wàlì ìmáàmà ní jẹ́ báàbù sọ̀rọ̀ àti ìjàmọ́ àti wàlì ìmáàmà báàbù tó ń sọ̀rọ̀ nípa inú jàmá àti irú ìmáàmù wo ni ó ṣáájú ni ó lè dìrún fún wa àwọn kò wá ìdúdá àti sọ yẹn àti fi ṣàlàyé gbogbo tí wọ́n fẹ́ sọ ń bì sọfà láàánú kòfù kẹfìrọ̀ ti bàyá ni hàbìhìn al-alfaz al-ilmiyya المنضبطة من الإمام الشوكاني رحمه الله تعالى gbogbo àwọn ọ̀rọ̀ yìí kọ́ ni wọ́n tí wọ́n sọ tó jẹ́ pé àgbékalẹ̀ rẹ̀ kọba àti gbogbo àwọn afáwà pátápátá tí wọ́n ti lọ àwọn ń bẹ láyé sọ wọn sunan jùzíyà yẹn jùzíyà ní bẹ̀yẹn ẹnu wọn bẹ̀yẹn nọ̀hálì fúlẹ̀ ìmáàmù Ṣawkani fi fi hàbẹ̀ jùzíyà torí kí mazhabu jumhurul ulama òun ní pé salatul jama'ati sunnatun mu'akkadatun lakin al-adilla min al-kitabi was-sunnah ta'ba hadha al kò gbà kò jẹ́ ká lè àgírí pẹ̀lú mo rò pàlà yìí mi ti àrínú àwọn sọ yẹn ni ṣùgbọ́n àwọn afá àtọ́kọ́ ju súnà ni wọ́n ń sọ kódà ọ̀pọ̀lọpọ̀ tíra fíkì tẹ́ẹ̀rì tó bá jẹ́ fíkì mọ́sáàlì ìdí wọ́n sọ ní pé sọ̀látù ìjàmá súnà tún mọ́ àkàdà asọ̀hẹ́wò ní wípé sọ̀látù ìjàmá kàmákọ́lá ti kọ́ ẹnìkan mo rò pé ọ̀rọ̀ yé bá ní sí kọ́ọ̀lá wàtẹ̀ni ákìdú bìfnáìní wàtẹ̀ni ákìdú sọ̀látù lè jama àti bìfnáìní ṣe rí níbi àwọn onímọ̀ sọ wípé jama méjì ní bẹ̀ alìjama àti sálàyé mi ti àgbéwà lámà kí mufrodun musanna jama wọn mufrodun musanna jama síbẹ̀ ní abẹ́ẹ̀kọ́ fẹ̀lìjàmà olùlọ́gọ́wí awìlìjàmà àtú ẹ̀lọ́gọ́wí àti bí mẹ́ta lọ sókè ló ti bẹ̀rẹ̀ mo rò pàlàyé mi ti àjàmà àtú lọ́gọ́wí yá ní fàlásà fàṣọ àìdá ní fàlásà tí fàṣọ àìdá láti mẹ́ta lọ sókè láàkín ń dà àwọn àfá onílọ́gà náà sọ wípé láti bí méjì náà sálàyé mi tèbi tàkìm nítorí nǹkan tó pọ̀ ìrọ̀lọ́wọ́n bá ní wáyé tọ́ ìfàtà ní ìmìnà ìmọ́mí níná ẹ̀kọ̀tàkà yìí kò sọ pé ẹ̀kọ̀tàkà là ọwọ́ ìfà sí lè jẹ́ èèyàn kan ìtọ́ wá jẹ́ tọ́ ìfàtà ní ajẹ́péyàn méjì nù wọ́n kọ́lá ẹ̀kọ̀tàkà lò mo rò bóyá láyé mi jẹ́ ìfàlákà àǹtàkù àlè ìsúná ní jáù àrọ̀jùlá ní jáù ọ̀dà sọ̀hẹ́rì lọ́bọ̀tà mo rẹ̀ fara yìí mìtì ṣùgbọ́n mọ́ sọ bẹ́ẹ̀ o im ṣe alàlásù sálàyé mìtì tọ́rọ àwọn èèyàn wọ́n mú ọ <laughs> àwọn èèyàn kan sí ilé tí wọ́n wá ká bí wọ́n ti mú ọ lọ kò sí tọkàn ṣùgbọ́n nítorí ti gbajúmọ̀ ni a fi máa lọ mo rẹ̀ fara yìí mìtì so àwọn kan mí bẹ tó ṣe wípé àwọn ní lọ́gà ọ̀fọ̀ ọ̀tẹ̀ tàbí wọ́n ní òṣèkìnìkà tó ṣe lọ irú ọ̀rọ̀ àwọn oní akẹ́lẹ́ oní àlùbárọ̀ gírí ní ìsinyìí sẹ́ńtì lógà wọn ọ̀pọ̀lọpọ̀ ní máa ń fọ́tì walakin jaa fil hadith yata'aqabuna fikum malaikatun bilayl yata'aqabuna fikum malaikatun káàkiri ẹni wọn àrọ̀fà rẹ̀ nísìnyí àtúntò pé gílọ́tà ó sì tọ́ pé yata'aqabuna tẹ̀sán kí yata'aqabuna yata'aqabu lẹ́ẹ̀kọ́ jẹ́ àwọn tata'aqabu sọkọ́lá yata'aqabuna fikum mọ̀rọ̀ pàlàyé البراغيث وهكذا الأمثلة كثيرة لوريلو àwọn kan báyẹn táwọn ní lọ́gà ọ̀sán tó lè gbé ń dà tàkì àárí wípé ah, àwọn mí ò ti kọ̀ rọ́rọ̀ rẹ̀ nù wọn náà tẹ́lẹ̀ ò gẹ́gẹ́ bá kàn mú wa àfàmọ́ yóò yàtọ̀ sí àìmọ̀ṣòro lè àṣà ní tó gbajúmọ̀ jù nígbà mi tó sì yẹ pé òun ló kọ̀ rẹ̀ wọ́lọ́ wàhálà wàhálà fa àtẹnákejì àlìjàmáà tú àlọ́gọ̀wíyá tú min salafatin fa adfa ala al-ashra lórí nǹkan tó gbajúmọ̀ jù wal jama'atu shar'iyya min ithnaini fasa'ida tó ti yé àwọn ṣùgbọ́n nínú ṣẹ̀ríà jama bẹ̀rẹ̀ láti méjì lọ sókè mo rò pálá yé mi ti ìyẹn ló fi jẹ́ ọjọ́ wípé nígbà tó bá ti fẹ́yàwó kìí ṣe záwójú tó di záwójú tó rẹ̀ ti di jama èèyàn méjì sì lè kírun jama ìsàlẹ̀kà kọ́lá ọ̀tẹ̀ náà fi dùbì fún mi kọ́dọ̀ ọkọ àti ìyàwó lè kírun jama bí àti ẹ̀mí dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn tọ́kọ́ wà wọn adútí àwọ̀ wà lẹ́yìn mo rò pálá èmi ti bẹ́ẹ̀ náà lọkùnrin méjì wọ́n lè kí ṣùgbọ́n tí èèyàn méjì ọba kì í tí wọ́n jọkùnrin ìmáàmù ó dùn báyìí màmú mọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún jàmọ́ yẹn bá ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ ni láàdánà ọmọ sí kí ni yóò máa pọ̀ sí ọlọ́mọ sí wà lára ìmọ̀kan àìmọ̀kan kó bá wa láwùjọ ìgbà ìwọ ni kẹ́ẹ̀kà rẹ lómi àwọn lè dìṣájú pé wo pàápàá ibi náà bá ti aláwọ̀ káwọn yẹn kan sáà máa kí jàmọ́ lọ bó ṣe wọn àti tiwa náà àti tiwa náà kì í sì ṣe àti tiwa náà lẹ́ẹ̀kì wọn ṣe ó yẹ kán lọ jọyìn wọn ni kí ládàá gbogbo wọn lè ṣe jọ ṣe kí ni kó lè jọ pọ̀ sí eléyìí tó burú jù nínú àìmọ̀kan wọn lẹ́lòmíì tí ò ní lọ bá àwọn èèyàn kíjọmọ tí ó lọmọ dáràn tí ẹ̀kì bóyá nítorí fún àdìlẹ̀ máa mú ń já àbí nǹkan kan tàbí kọ́ wá lọ mọ́ṣáláṣí kan tó yẹ pé àwọn tí ń kírun bẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ pààyàn lẹ́yìn kẹ́nìkan kọ́ máa bá ẹnìkan jánu wa ní àròbẹ̀ yìí sí bóyá bàbá tó jẹ́ lè máa mú tàbí mi tàbá bù dáadáa ó wá dé mọ́ṣáláṣí ó wá alábù dáadáa ti ń kírun ọba padà àbọ̀ bá àbọ̀ ọ wà lọ títọ̀ central tọ̀ ẹ̀dàkùn ẹ̀yí ta ní òdìkí kò yẹ yín bá hàn ọ wà lọ central àti sàlẹ̀ sàlàyé mi ti ta ní òdìkí rùn bẹ̀ àì makani torí ó lè jẹ́ pé kan láwọn olóṣèlú tí mọ́ èèyàn tí gẹ́gẹ́ kan ní ọ̀bọ̀ wájú àwọn ní so àwọn èèyàn máa ń ṣe mistake gan níbi order of priority aláwòláwíyà tẹmọ kẹ́kẹ́ á so aláwòláwíyà wà nínú ṣẹ̀ríà ẹwọ ẹjá wọn bá kí ó lọ ọlọ́run ọmọ òṣèlú alóní mímọ̀ káwà sá máa wùwà bí ọmọ akẹ́kọ̀ọ́ ẹjọ́ ẹmọ́jà máa wùwà pé tí wọ́n ń ṣe ni tàbí ibi tí wọ́n darí wa sí ni gbogbo táwọn yẹn bá fẹ́ darí wa sí tàbí táwa náà fẹ́ ṣe ẹjá mẹ́rí ẹ̀ ẹ̀rí ni ma'rifatu dinil islami bil adilla wal haqqu la yu'rafu bir rijali ya'rifu al haqqa sáàrì ṣẹlẹ̀ ìjà ṣòkè ṣe pé àwọn èèyàn la fi máa ń mọ̀ òdodo á mọ̀ òdodo ká tó mọ àwọn èèyàn nígbà bá mọ̀ òdodo tán ìwọ náà wà mọ̀ pé àyẹ̀sì ah, òdodo wà lọ́dọ̀ ẹni yìí òdodo lẹni ìgbé lọ́wọ́ ṣeéṣe kí lágbájá báyìí ṣe nǹkan ìgbà tí ń ṣe wọn òdodo lọ́jọ́ ọ̀dọ̀ jẹ ọ sọnù ìyẹn sọnù tí ó pọ̀ sọ aláṣàkó láyọ̀ walakin àṣàrọ̀ náà sí láyé àkẹlò ọ̀nà wàmá yọmínú àṣàrọ̀ hùn billahi illa wa hum mushrikun wàmá àṣàrọ̀ náà sí walau harasta ní mọ́mìnì bóò lọ́sí wa máa fi àlàṣàríyà àlùbùsàíyà tó wà máa jọ lójú pípọ̀ tẹ́ pé bíi pípọ̀ kókó ni tí kókó ti ẹ̀dá bíi pípọ̀ ìdọ̀tí orí àgbàrá tí ó wúlò نعم اللهم بو في عشق ونجلانا قال وتصح بعد المفضول so en almafdul ẹni tẹ́lómi lọ́lá jùlọ ẹni ọlọ́lá jùlọ lè kírun lẹ́yìn má wòye pé onímọ̀jẹ́ ní báyìí lọ ìgbà tọ́lọ́wọ̀n ti jẹ́ wọ́n yàn ní máa mọ̀ ó gbà fọlọ́ ọ̀nà ìwọ ló ní kéwù òpè ló ṣiṣẹ́ lọ lẹ́kọ̀ọ́ àwọn tí ọ̀wà kéwù tó táwọn wà nílé àwọn yẹn kọ́ ọ̀dá máa gẹ́gẹ́ wọn sì máa mú fáwọn ọwọ́ adé wá ní àhàlágbájá ah, ọmọ tí wọ́n ń gba kí ó lọ́dọ̀ mi nígbà tí wọ́n ń gba kí ó lọ́dọ̀ tó ń dúró tì máa ń kọ́ tí wọ́n wọ́wọ́ lọ yọ́ máa tó sẹ́yìn ẹ̀ náà ni ẹlẹ́ mẹ́mọ̀ ọ̀gá ọmọ yẹn ti ẹ̀bàjẹ́ yóò tó rí mi kò nílẹ̀ sọ pé kí n bọ́ síwájú ẹ so ọlọ́run bó so kó tó kókó lọ́lá ó nímọ̀ jùlọ tí wọ́n bá di fi ọ́ ṣe lè mọ́ àwọn èèyàn tó kí ó pọ̀ lẹ́dẹ̀ gan wọ́n sì bẹ̀rẹ̀ ọ̀ wá níwò wípé torí ara àdẹ́wò mi tó wà nù ẹ mọ̀ ọ̀rọ̀ tẹkùbímọ̀ àlùmọ̀fúdúlà lọ́fọ́dì yìí ó ìmpọ̀táǹtì gan lẹ̀ Yorùbá o ṣe ní ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ilé jẹ̀ mọ́mù ìlú ẹ̀ ní kíni lẹ́yìn kì í ṣeré o ìmọ̀ọ́mù ìlú èkírun lẹ́yìn ẹnìbọ̀dì bóyá kìí ṣe ìlú ẹ̀ àbí nǹkan kan ṣẹlẹ̀ nílùú ẹ̀ tó bá ń gbé àdúgbò bì kan fẹ́ẹ́ tá àdúgbò ìmáàmù lónìí tí àwọn pọ́pọ́lọpọ́ ẹni tó jẹ ìmáàmù lò ó ń kọ́ ní ìmáàmù lé wọn kálájọ lé wọn ní ń gbé sọ ṣe mà pé lọ́pọ̀lọpọ̀ lẹ Yorùbá ilé tí máa ń para pọkọ mọ́ṣáláṣí ẹyọ kan wọ́n máa ń tó mẹ́ta mẹ́rin ìmí tó méje wọ́n jù bẹ́ẹ̀ lọ so nínú àwọn ilé yẹn ó lè jẹ́ pé ilé àwọn ìmáàmù ara àbí báyìí ni ilé wọn jọjọ kọ́ mọ́ṣáláṣí ṣùgbọ́n nínú àwọn ìdílé tí wọ́n jọjọ wà ń bẹ̀ ẹni tí ó jẹ́ mọ́mọ́ wà nù wọn látọ̀jú ẹni sí tó yé bá wọn sí tọ́yì wọ́n wá ìjọ ń kírun ní mọ́ṣáláṣí pẹ̀lú àwọn fámìlì ìmáàmù àtàwọn fámìlì ẹni tó ṣe mọ́mù ìmáàmù wá tọ́ọ̀nà kan agboolé tó jára tí wọ́n jọjọ ní mọ́ṣáláṣí irú mọ́ṣáláṣí ilé tiwa ní ìsìn ilé mẹ́ta lónìí àwọn mọ́ṣáláṣí mi bẹ́ẹ̀ ilé mẹ́ta ilé mẹ́rin ilé bí wọ́n ṣe máa ń ṣe lẹ́dẹ̀ nìyẹn bẹ́ẹ̀ náà dẹ̀ ń ṣe lọ́pọ̀lọpọ̀ lẹ́ Yorùbá náà tí mọ́mù bá tó bá ilé jẹ máàmù lù báyà máàmù lù gangan pé ìmọ̀mù wa sọ kàkọ́ níwá mọ́ṣáláṣí mọ́ tóró ti gbà pé fáádìlù lòun sí ìmáàmù ráàtì yóò máa kírun wájú kààrẹ̀ eléyìí tó burú jù ni pé ẹni tí ọ̀jẹ́ lè máa mú sẹ́wọ̀n kékeré yóò change by nìkan jẹ́ àfáàgbà ẹni tó jẹ́ àfáàgbà kò ní lọ́mọ́síláṣà

kó di pé arábì tún padà bọ́ sí iwájú sallallahu alaihi wasallam sóyè bá ní sí àwọn sàábé tí wọ́n sì táwọn àwọn márùn tí wọ́n sì nǹkan kan wọ́n lè jì táwọn márùn sì tó ní ẹ̀yìn wọn Hajjaj ibn Yusuf ó ṣáájú oorun Abdullahi ibn Umar tó jẹ́ sàábé ó kírun lẹ́yìn òun èyí sì sàábé mo rò wálá èmi tí táàbì yẹn táàbì lásán tó wákọ táàbì wọn fa àṣẹkọ tàbí iyún jàre tàbí iyún fa àṣẹkọ ni pẹ̀lú fíṣkù rẹ̀ torí ẹni tí ń pààyàn láìlẹ́tọ̀ rolman wàhùdùwánà tí ń pa wọn sálàyé mẹ́tẹ́ tó irú ẹni bẹ́ẹ̀ fásikì máa zálíká kí á nù ìsọ̀lú na wàrọ̀ àti wọ́n tí ń lẹ́yìn mo rò pálàyé mẹ́tẹ́ wọ́n jẹ́ káwọn èèyàn kan mọ̀ rọ̀rọ̀ púrọ̀

àlùmọ̀tàbà torí tàbá sọ kí mínẹ̀lẹ̀ kìyà kìí ṣe olówó la gbà lérò kìí ṣe èèyàn pàtàkì la gbà lérò kó jẹ́ pé àwọn májẹ̀mú tí ṣẹ̀rí àgbé kalẹ̀ yẹn ó ní ọ̀sọ̀ di àlùkìyà torí òun ní ṣẹ̀rí àtú mo rò pàlà yẹn mìíràn kìí ṣe mí torí kí tàbá ní kìyàrù náà ìkìyàrù náà ṣẹlẹ̀ mí lè wà nínú kìyàrù náà tí ò ní mà mo rò pàlà yẹn mìíràn ó sì lè ní mà mọ́ فالمراد بالخيار هنا أي الجامع للشروط المعتبرة هكذا قال العلماء سوتي يعني باو تقوى وما جمو إليه تعجي سوسيني سينو بي wípé wọ́n akọ̀rọ̀ ò ìgbàtà tó rẹni tó ma kùránì ẹ̀ka tó àríkò wọ́n akọ̀ ìgbàtà tó rẹni tó náà tó ma fi kìtò àríkò wọ́n àṣàn so àríkò ọjọ́ orí rẹ̀ ó tún ju tẹ́ni ẹ lọ nígbàtà tó rí pé ọ̀dà nínú fámìlì wọn ìdílé wo lọ́kọ́ gbà sílá lọ́nà àlè sọ̀rọ̀ ìjẹ́ra nílò àwọn àwùjọ ti wà yìí ràṣáṣà bàbá ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ àwọn tí wọ́n nílẹ̀ ibi tá a ti kọ́ mọ́ṣáláṣí sí èsìkó wé àwọn ní ẹni bàbá rẹ̀ lọ́kọ́ mọ́ṣáláṣí lápòjú téèyàn bá kọ́ mọ́ṣáláṣí tó bá fọmọ rẹ̀ sí lè mọ́rùn kò sí ní tẹ́sí sí o ní ma kẹun lẹ́yìn torí bàbá ló ní sultanu sultanu bàbá rẹ̀ sì ti bọ́ náà ní àwọn ah, ọkọ̀ mọ́ṣáláṣí fọmọ wọn ọkọ̀ fọmọ wọn tọ́mọ wọn bá kéwẹ́ jókìí sultanu wọn ni tí wọ́n wá kọ̀ dámà wọ́n mọ́kà kọ̀ dámà ẹni ọlọ́wọ́ bókun alọ́wọ́ náà wọ́ya ó mọ̀rọ̀ rọ́jù ló bí nìsà lálàt ọkùnrin yóò máa darí ìrùn tí ó jẹ́ lè mọ́ táwọn obìnrin kóbìnrin ọwọ́ abọ́wájú káwọn ọkùnrin ọ̀tẹ̀lẹ̀ Ìbàdàn láti rírú ẹ̀ Ìbàdàn fẹ́ ṣẹlẹ̀ àgbà fún un kìí ṣe tààsùbò obìnrin kan bẹ̀ ṣe ha tí ń pèrà rẹ̀ ń ṣe ha ní máa káàkiri gbogbo lẹ Yorùbá báyìí ọwọ́ àtà lọ táwọn yàn kà tá a yàrí máa lọ́wọ́ ọlọ́jà ti mi tẹ́gbà gbọ́ wípé òun ní líìdì irun àwọn yẹn lọ rìpọ́tù fún Muslim Council ni o ní gbangba ọjà ọlọ́run gbé àdúrà wà bẹ̀ òun ṣe kankan òun ní líìdì irun wà lọ́ba ẹ̀ mọ́ tọ́fọ́ nígbà tí wọ́n lọ́ba àti wọ́n bá sọ̀rọ̀ tán ara ọ̀rọ̀ fábìlì wà ní mọ̀fúdìlù náà ní dàlámù ó gbà fóun lọ́la jù gbọ́n lọ ṣe ha olómi lọ́ba ń ṣe kìnnìkan ní tí padà wá ń ṣe ni pé ìwà ń dúró sí ẹ̀gbẹ́ ẹ̀lìmọ́ mọ́ àdímọ́ kò tó jàṣẹ́ kò ń bọ́ sẹ́yìn ọkùnrin àtòjú mọ́ àfẹ́gbẹ́ gbára wọn lórí o inú òṣìwò náà bẹ́ẹ̀ kí aburú tí onísúfì ti ṣe fún ẹ̀sìn yìí kò ṣe kó pàápàá àwọn tí wọ́n jẹ́ onísúfì tí à ń nímọ̀ àwọn kan tí ẹ̀ nímọ̀ tí wọ́n jẹ́ ní kọ́tìsì tí bẹ̀rù ọlọ́run díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ sí wà lára wọn àpá o ṣùgbọ́n wọ́n ṣe wà nínú wọn díẹ̀ díẹ̀ fẹ́ kí wọ́n kàn rí bí ọ̀nà àtijọ́sìn wọ́n rí bí ọ̀nà táwọn tẹ̀lé táwọn fi máa tàkẹ̀sì mo rò pé àlàyé mi ti àwọn kọ̀ọ̀kan wà bẹ́ẹ̀ nínú wọn ṣùgbọ́n wọn ọ̀pọ̀ ṣé ráwọn tí wọ́n bẹ láyé nìsín ọ̀nà àtijẹ làwọn rí sí business gidi ni venture gidi business venture gidi tó ní agbára gbogbo ọ̀nà tó bá gbà wá ni àwọn ń gbà wá yìí lọ́dọ̀ ṣàìtọ́nù lọ ni ẹ̀rẹ̀ ẹ̀lọ́mọ̀bọ̀sánù wa قال والمفترض بالمتنفل والعكس gbogbo ẹni ká mọ́ kọ́ìdà rẹ̀ àjíṣọ́ kọ́ìdà tẹ́lẹ̀ ní ìfẹ́já pẹ́ ẹni torí tí a bá tún gbé kọ́ìdà kọ̀ọ̀kan wà àní tútọ́ ṣe ẹni tó jẹ́ muftarid tí ń kí wọ́n ọ̀ràn yàn ó lè líìdì ẹni tí ń yan náfìlà ẹni tí ń yan náfìlà ó náà lè líìdì ẹni tí ń kí wọ́n ọ̀ràn yàn gẹ́gẹ́ hadith Mu'adh àti hadith ala rajulun yatasaddaqu àti bá yẹn lọ àti sọ àwọn ẹ̀rí ẹ̀ وتجب المتابعة في غير مبطل وتجب المتابعة في غير مبطل ọ̀ranyàn ọ̀hún ni kí a tẹ̀lé ìmáàmù níbi gbogbo àwọn iṣẹ́ tí ń bá ń ṣe lórí ìrun fi ghayri mubtilin àyàfi tó bá yẹ pé nǹkan tó ṣe yẹn nǹkan tó lè bàrún jẹ àní tẹ̀lé lórí ṣùgbọ́n ká tó lọ mẹ́yẹn ṣe rí ahwalul ma'mumi مع الإمام ميرين أحوال المعموم مع الإمام يعني بعد بايلو لو قلنا وانتين بم كان قوله أحوال المعموم مع الإمام ميرين alákọ̀ọ́kọ́ musabakọ̀ ẹlẹ́ẹ̀kejì muwafakọ̀ ẹlẹ́ẹ̀kẹta tàkọlófò ẹlẹ́ẹ̀kẹrin mùtàbà mẹ́rin yẹn ni àṣẹwàálù alìmàmúmi máa alìmàmù máa ìmàmù yìí nínú kó ṣe wípé òun kírun lẹ́yìn ìmàmù ọwá ń ṣáájú rẹ̀ sí àwọn àríkánù irú yẹn ẹni tó bá máa mà ṣe ẹ̀ṣẹ̀ ńlá èrè tákà lọ kẹbí ọ̀rọ̀ kí ni ìta fihàn kékeré bí rọ ni anábìsọ ọlá àlewà sọ àgbẹkẹ àwọn tí wọn máa ń di orí òkè síwájú ìmáàmù wọn tí wọn àbẹ̀rù kọlọ máa sórí wọn dórí kẹtẹkẹtẹ ẹni wọn ti hadith yẹn ìdílé ìjọba ọlọ́wọ́ kan sórí wọn dórí kẹtẹkẹtẹ anábì ti rọ tábà ìyá lórí mọ̀kọ́lá fàárù ẹ̀ tó fàmọ́ntà amúnádàzà àlèkà bàtọ̀ láti sọ̀rọ̀ àtọ̀ tó máa máa kí màmú tó rúkú yóò ti rúkú jẹ màmú máa rúkú lẹ́yìn ẹ̀yìn tí máa mọ̀ tó gbórí sókè yóò ó sì máa máa ṣe ìyẹn bá tó láti sọ̀rọ̀ àtọ̀ mọ́rọ̀ pálá yẹn mìtì Allahumma àyàfi tó bá ṣe sáhàwà ó ṣe sí kọ̀mọ̀ kí máa mú ti gbórí òkè ló ń bá gbórí òkè yóò gbórí rẹ̀ padà alẹ̀ sálàyé mìtì yóò wáyé ṣẹ̀wá gbórí òkè lẹ́yìn lè máa mú inú rẹ̀ ò dẹ̀ bàjẹ́ sálàyé mìtì torí pé gbogbo ara ti mọ̀ dájọ́ sáhàwù àti nìsí àná nínú àwọn akátá àti sọ̀sẹ́yìn

tó o bá máa máa ṣe bẹ́ẹ̀ ò nírun ṣùgbọ́n tó bá ṣe wípé àṣìṣe ni bóyá o gbàgbé bóyá o mọ̀ nǹkan kan ó tún ṣe lẹ́yìn tí màmú bá ṣe tiẹ̀ tán sálàyé mi ti wàlá ìsànmà wàlá àrọ̀jù tó di mélòó tó di mélòó tàkọ́lùfù tàkọ́lùfù ni wípé kí màmú ti ṣe nǹkan tó báyìí kí wọ́n sì wà lórí rúkùnù tí màmú ti kó mẹ́tọ́ tó ti fẹ́ parí rúkùnù rẹ̀ mo rọ̀ pálá yẹn ti lápèjúwe ìmáàmù mi ní ti ń kíráka mi lọ ẹlòmíì ò ti gbòrí pò ńlẹ̀ ń ṣàdúrà nígbà tí màmú bá wá rùkù yóò wá dìde fi jangan ń ṣàdúrà wọ́n ti fún láwọn àdúrà burúkú kan ti ń fà ẹlòmíì bẹ ìforíkanlẹ̀ alákọ̀ọ́kọ́ torí bí ìforíkanlẹ̀ méjèèjì yẹn ti ní ó ṣàdúà ó wá ìforíkanlẹ̀ alákọ̀ọ́kọ́ ìmáàmù dìde ìmáàmù foríkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìmáàmù nígbà wá ń gbọ́ kéwù ó wá ẹsẹ̀ jókòó tiẹ̀ lọ́jọ́ àforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìgbà tí ó fi dìde lọ bá mọ́mú ìmáàmù ti rúkú tàkọ́lùfù ni wọ́n ń pè irú ìyẹn náà bá àrùn jẹ téèyàn bá máa mà microphone la fi ń kírun tẹ́lẹ̀ ó tiẹ̀ máa ń ṣẹlẹ̀ sáwọn obìnrin gbà mí tẹ́ kí ìmáàmù ó ti bọ́ síbi irú kírun mi tó bá jẹ́rùn jẹ́jẹ́ wọn à ní mà létà iná kàrí ni wọ́n kàn gbé aláwọ̀ àti àwọn orípa àwọn ọ̀dọ́ sẹ́mi aláwọ̀ ni wọ́n ní ah ṣé kí wọ́n ti forí kanlẹ̀ ní tí wọ́n ṣe ni kí wọ́n sáré ṣe àwọn eré ìtọ́ bọ́mọ wọn lọ́wọ́ wọn dẹ̀ kọ́ntínú wọn kò sí wàhálà tọ́lá pé àìmọ̀ ni láti máa ń ta amada bàtọ̀ láti sọ́láàtù so ẹlẹ́ẹ̀kẹrin òun ni mọ̀tábà ìyẹn wá ní àlùwà àjìbà alàlùwà mú máa ìmàmì mọ̀tábà ni ó mà tẹ̀lé tí bá ti ń ṣe tán ó mà fọ́lù ṣíṣe ní ṣíṣẹ̀ mú ẹ̀mí wallahu ta'ala aláàpàá lákín kọ́ọ́lá fi gọ́yìrì mọ̀fẹ́lẹ̀ níbi tí ọba ní bàrùn jẹ tí mọ́mù bá ń ṣe nǹkan tí ó bàrùn jẹ ò ní tẹ̀lé mo rí pé àlàyé mi ti má tẹ̀lé tí alìmọ̀tàbá á tó fi gọ́yìrì mọ̀fẹ́lẹ̀ tẹ́rí túmọ̀ yẹn ìyẹn náà ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan tó àwọn àdìkọ̀ ayélujára tálà sọ̀lá àti ìmáàmí كان ذلك عليه لا على المتمم بدجن صارامي تفجو إني تعمد الزيادة لن يمام torí ta'ammudu ziyada yóò ṣe kíni o yóò bá mi jẹ́ mo rò pa láyé mi ti lápẹjú rẹ̀ ìmáàmù ó kí rákà mẹ́rin ó ti pé mo rò ó wá dìrẹ́ lẹ́ta tẹ̀kí máa mú wúrọ̀ pé nù tí pé ń tiẹ̀ ìwọ náà wà lẹ́yìn rẹ̀ ọ̀ndáùtù ẹjọjọ lọ kí ẹjọ kẹlẹ̀ karùn ẹsẹ̀ ìbàdí lẹ́yìn tẹ máa padà nà bá yín tẹ̀kọ́ ẹ̀kú mà wọ́n nà bá yín lẹ́yìn ṣùgbọ́n dọ̀ lójú ọmọ ìwọ ní sàmàdà ziyada ó jókòó tí ó ti ẹni sì torí pọ́ dọ̀ lójú pé rákà mẹ́rin láti kí mo rò wá láyé mi jẹ torí pé sáháwù tá a fi gbé sáháwù wà fún ìgbàgbé ni ìwọ ọ̀gbàgbé mọ̀rùpá láyé mi tẹ́ sọ nǹkan tó bá lè bàrún jẹ́ ò ní ṣe kí ni ò ní fọ́lù ìmáàmù bẹ̀ nígbà tá bá débi ọ̀rọ̀ àlùkọ́lá fi sọ̀rọ̀ àti ìmáàmù bóyá àtún sọ̀rọ̀ tiẹ̀ sí mi wà láyà ó mọ̀rọ̀ rọ́jú ló kọ́wọ́ máa ń hùm láhù òkè àrẹ wọ́n rí pé máa mú ilé ọmọ tí ni máa mú ilé oníṣìnà ni ìmáàmù ilé ó ti desperate jù wọ́n wá torí rẹ̀ wọ́n wá hate rẹ̀ nítorí ẹ̀sìn wọ́n sì máa mú wọn tí dàrẹ́ ní kò sì lè bá mú un tí gbìyàn bá hate rẹ̀ ṣùgbọ́n tó wáyé pé wọ́n hate rẹ̀ nítorí ẹ̀sìn torí pé ó fẹ́ máa kírun fún wa lọ́nà tó bá súnmọ́ àmú tí ẹ̀sìn pọ̀ ń fa àrùn gùn jù ìfẹ́ fáwọn èèyàn lẹ́rìí ni ọ̀rọ̀ lẹ́sẹ̀ sílẹ̀ tó bá ṣe pé níṣẹ́ fẹ́ máa yé ìtẹ́ ẹlé lórí tó jẹ́ sìn nígbà tí wọ́n mú fún wa nígbà àwọn súnà níjàre ọ̀rọ̀ títẹ̀ máa ń sọ ńgbà míì nìkan kò ní respect fẹ́ni àtàkùn ìdọ̀bálẹ̀ fáwọn àgbàlagbà ní mọ́ṣáláṣí tó bá tẹ̀wá jọ́nà bírú rẹ̀ lọ́mọ ní tó bá pẹ́ tí wọ́n yé ìtẹ́ fún un mọ̀rọ̀pá láyé mi ti máa ṣe lè máa mọ̀ rẹ̀ lọ mọ̀rọ̀pá láyé mi ṣùgbọ́n tó bá yẹ kí wọ́n ètè rẹ̀ nítorí àlèmọ́rò dùnìyàwó yà ni wọ́n sì máa ń rẹ̀ lọ tó bá yẹ kí nítorí àlèmọ́rò dùnìyàwó yà ni tó sì fẹsẹ̀ múlẹ̀ tí wọ́n lẹ́rìí wọ́n sì máa mú fún un sóyè wàyọ̀sọ́lì bíhìm sọ̀láta àhọ́fìhìm ìmáàmù alìmáàmù yọ̀sọ́lì bíhìm sọ̀láta àhọ́fìhìm wákọ́tẹ́jì bí àdàáfìhìm ẹni ó bá lẹ́jọ́ nù wọn òun ló máa kọ̀nsídà tó fi máa lídìí hàn so àkọ́fìhì ẹni tó lẹ jù nígbà lérò ń bẹ̀yẹn òun lè yóò máa kọ̀nsídà pé ah, àgbàlagbà máa ń bẹ̀ ń bì ìwà ni wọ́n ti alhamdulillahi rabbil alamin ọ̀nà mi ti máa fa amádùn náà máa fa gùn ar-rahmanir rahim tó sì máa ń dákẹ́ lẹ́yìn ayá kọ̀ọ̀kan bí àti mo wá kàwàrà dọ̀lí iná tán mo tó wá dákẹ́ lọ gbárí mo tó bẹ̀rẹ̀ sóra mo tó ń kàbà náà mo tó ń fà á ní mo ń fà á ní mo wá kákéjì péjì kọ̀rá nìkan wá ẹ̀dá kan ẹlòmíì bí ìbá kọ́ bá múra rárá yóò fìdí lélẹ̀ ni irú bàbá tó sọ̀rọ̀ wọn lẹ́kọ̀ọ́ bàbá tí ń bọ̀ ó kiri lọ lẹ́gẹ́gẹ́ wọn pé àìrùn ah, jẹ́ mọ́ pàtàkì ni ẹgbẹ́ wọn ti wà lóṣogbo àwọn tí ó kiri lọ sẹ́mi wọn ti wà lẹ́sà sẹ́mi ti dé gbogbo ẹ̀ gankan àárò tí wọn náà mọ̀ ẹ̀rì kẹ́ni tí ọmọdé tí máa ń kírun lẹ́yìn màálù òun ní iṣẹ́ tẹ̀kílẹ̀ tó bá ní ó ti sáré lọ kó oyin ìgbà tó bá ti kírun màálù kọ́ bá yóò sì kú ní ìṣòro akọrin ti ẹlẹ́gbẹ̀ẹ́ kan ẹni kí sí ẹlẹ́gbẹ̀ẹ́ kan gbà iṣẹ́ rẹ̀ lọ́nu ìjà wọn sì pé mùnáfìkì ó lóun yẹn ti mùnáfìkì ọlọ́run sì púrúfù ẹ̀rọ́ǹgì tó ti ṣe mùnáfìkì ẹlọ́run kan lọ so ó túmọ̀ sí ike téèyàn bá wà nínú skul tá a mọ̀ kọ́dọ̀ ní gbogbo wa tí èsì sí time exam sẹ́mà èyí ọmọ ọrọ̀ lójú ẹ̀ mọ́ra wọn ó lè fàánú gan mẹ́ kéèké gbogbo yìí ẹ̀ṣẹ̀ṣẹ̀ wọlé ní skul ṣẹ̀ṣẹ̀ wọlé kò sí wàhálà ẹ̀ṣẹ̀ ń dé mídù semester ní ẹ̀tí ìṣe tí ìṣe òṣùgbó alẹ́sìtìbàárọ̀ kò sí wàhálà ṣùgbọ́n nínú ìdánwò ó tún wá fi 30 minutes kírun àwọn èèyàn ó súnmọ́ ká máa wọ wípé yọ́bẹ̀ lè ẹ̀wò èmi ọ̀lọ́ kírun ní gini ẹja kírun ní mùsọ́lá àgbà tó wà níbi kan so ọlọ́run pa lọ. náà wàyọ̀kọ́ dẹ́mu sultanu so ẹni tó bá ní sultan gẹ́gẹ́ bá ti ṣàlàyé tẹ́lẹ̀ òun láti ṣàwájú. wà rọ́bùl manzili rọ́bùl manzili likawnihi dha sultan likawnihi dha sultan torí pé òun náà ní sultan nǹkan kan náà ní ojútùú wal-aqra'u àwọn àṣíròtò ìmọ̀tábàrọ̀ nù sultan sálàyé mìtí tàbí ló sultani al-aqra'u thumma al-a'lam al-afqa al-a'lamu bi ma'na al-afqa ẹ̀sẹ̀ tó gbọ́lọ́ lárúwájú tàbọ́ malóga ò bá mọ̀ ní kọ́ tó tún ma fi kí wọn ní ti bàbá tuntun àmọ́ nǹkan ní tiwọn thumma al-asani ẹni tó dàgbà jù tí ẹni tó dàgbà tó bá láwọn tó ṣáájú ni o mo rẹ̀ pálá mi so a wà nínú sọ̀tọ́ ní èèyàn kan nàmbà kò sí tó kàn ọmọ kéwù ọmọ kéwù ọdàgbà tó ọdàgbà tó òun ti kọ́kọ́ ṣáájú ti ẹ̀ báwọn ọkọ̀ ọmọ sáà sí lọ́mọ màá sí máàmù rẹ̀ ọ̀nà ni ọmọ sí ilé rẹ̀ lọ́ọ́lọ́ ẹkí wọn tẹ wá jẹun tán wá ní ọyọ ìsàlùwàlà níbo ní kẹ́ ti sàlùwàlà mo rò pé àlàyé mi yé tọ́yẹ̀ tí ẹ wá wájú ní sòótọ́ ọ̀nà tí a ní àkọ́rọ̀wò lákọ̀ọ̀kan wò ilé àkùrá ní ilé náà wọ́n sì ọjọ́ máa káàrí ok tá a ní ọwọ́ á máa ń pa ẹ̀yà fíkìú jù náà méjèèjì ah tọ́wá jẹ́ kí ibi ti fíkìú ni o àwọn méjèèjì lọ́rọ̀ ìbàhíyà kan náà wọ́n jọjọ kọ́ o àálàrí ni o ní àjọjọ kọ́ o ìsáàlà ní àjọjọ kọ́ àwọn méjèèjì ọmọ jù torí ẹni ọba dàgbà yóò mọ tẹ̀dúwìrù ọ̀rọ̀ jàmá àdarí ju ẹni tó kéré lọ tó ti ní sí so wàhákàdà wàhákàdà wa idha ikhtallat salatu al-imami kana dhalika alayhi tí ìmáàmù tí inú rẹ̀ bá láàyè kana dhalika alayhi inú tí ẹ̀ ó dà láàyè la ala kọ̀ọ̀kan wọn ti ń kírun lẹ́yìn ìtumọ̀ rẹ̀ ní pé hadisi ni ẹ̀rí ni wọ́n lò ayé Umaru tí wọ́n kírun fáwọn èèyàn tí wọ́n padà rí fáwọn ní jànábà lára ẹ̀ẹ́rì pé àwọn méjèèjì àádá wọ́n tún ràn kì ṣùgbọ́n àwọn tí wọ́n lè jò tún ràn kì so tí họ́là tó bá wà níbi ìrun ìmáàmù ìmáàmù ni ó ní họ́là lù ẹ̀ fún ara rẹ̀ bí ẹni tí ìmáàmù tó kírun tí ó sàlù àlá mo rò pàlà yẹn mìtì kó sàlù àlá ó sì kírun fáwọn èèyàn lọ́wọ́ aṣọ aláwọ̀ tó ní <laughs>

tí wọ́n rẹ̀ súnfí ṣé wọn ó lè dìde lórí obìnrin ní ìsinyìí kó tún lòun lọ́wọ́ kí n fáwọn èèyàn kó mọ́sà lù àlá kan sì màkán sì tún tò sílẹ̀ yìí wọ́n lè ṣe bẹ́ẹ̀ orí wọn dàrú jù bá ń lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú jákujàku tẹ́ máa ń ṣe tó tó bá ṣe pé wọn náà orí pé èèyàn ti yó kẹ́rì tó ti gba ọtí yó bí ilé tó fẹ́ kí ló fáwọn èèyàn tó rí lulẹ̀ ń jò ní o ó ti yó kẹ́rì àbípọ̀lẹ̀ àwọn ìjọba ilẹ̀ wọn gbé wọ́n tó ṣíwẹ́ ìdí ẹ̀bọ́sù kan pé ní ó tó ti padà rẹ̀ ìwé ẹlẹ́yìn náà ìwọ́n náà ìwọ́ kílọ̀bù tí ó máa wí mo rò pé àlàyé mi ti ọ̀ọ̀mà wípé kọ́lá ló wà ń bẹ̀ níbi ìrún ẹ̀ sẹ́láyìn mi ti ọmọ kí nǹkan kan bẹ tí ò ní jó ní ìrún láfi sọ̀rọ̀ wípé gọ́ ìrùmọ̀ tẹ́lẹ̀ ní tí ò ní bàmí jẹ́ ọ̀rọ̀ tẹ̀lé mẹ́ mo rẹ̀ pàlàyé mi tó bá ṣe pé èèyàn mọ̀ wípé ìmáàmù kọ́lálù kan tí ò ní jó ní ìrun wà lára rẹ̀ èèyàn ní kírun èèyàn wá kírun fọmọsíláṣí ó yí pé nígbà tí ó fẹ́ mọ̀ bọ̀ síjú ẹ̀ ló fi dègbà dì ọ̀sán bá ń tẹ ó tún fi ìfúnpá sí tó irú rẹ̀ má kírun lẹ́yìn tó bá ṣe wípé ọ̀ọ̀mà tó má dọ̀tí sọ́lá àtúkà mo rẹ̀ mi kì í yọ máa kò sí tọ́kàn ọkọ̀ ìlú ẹ̀ mo rò pàdà yìí nìtí ọlọ́run bá lọ́mọ jù wà á máa kí fòhun mọ̀kọ́lìfà o tí jama bá fẹ́ kírun lẹ́yìn ìmáàmù ẹ̀yìn rẹ̀ ni wọ́n á dúró sí illa al-wahida àyàfi tó bá ti pẹ́ nìkan ló fẹ́ bá kírun lókù fàání yẹ̀mìnì ẹgbẹ́ ọ̀tún ẹ̀ ló dúró sí àti sọ̀yìn àyàfi illa al-wahidata àyàfi tó bá ti pé obìnrin náà wà á tún lẹ́nìkan yẹn náà kálífà rẹ̀ náà ní ojú sí mo rò pálá yìí mìtì so fàájẹ̀ mí ní yíyàn ayọ̀ ìlàlùwà àhídátà kò mẹ́ so ti anything so kálífà rẹ̀ ní wa bìdẹ̀lìlì ìran ànábì sallallahu alaihi wa sallam pẹ̀lú àwọn kan náà àwọn ìyàwó rẹ̀ sálàyé mìtì ẹ̀rì pẹ́yìn ni wọ́n dúró sí wọ́n sì wà níwájú ọlọ́wàá wà ìmáàmà tó nìsa yìí tóbìnrin bá fẹ́ ṣe lè máa mú wọ́ṣà tó sọ́fù àárín sáfù ní odò sí gẹ́gẹ́ bí mọ̀mọ́ wa Aisha radiyallahu anha gẹ́gẹ́ bó ti ṣe ó kírun fáwọn èèyàn tó lè jù wọ àárín wọn lọ́wà obìnrin yìí bọ́ wájú àárín wọn ní odò sí. wàtòkọ́jàmù sòfófò rìjárí fún mọ̀sibíà tí ẹ̀rí bíi nàìjà gbọ́ yìí wọ́n ní àwọn àfọ́wọ́ni fíkì sọ wípé tí ọmọdé àtàwọn àgbàlagbà tí wọ́n bá wà ní mọ́ṣáláṣí nígbà kan náà àwọn àgbàlagbà ni ó ṣáájú ọmọ yẹn kí ọ wà lẹ́yìn mo rò pàdà yẹn ti ṣùgbọ́n tí ọmọ kékeré bá ti ṣáájú àgbàlagbà dé mọ́ṣáláṣí àgbàlagbà ò ní sọ pé kókó láàyè rẹ̀ fún ìyẹn ọmọ kékeré ẹbọ sẹ́yìn ẹbọ sẹ́yìn ẹbọ sẹ́yìn ẹbọ sẹ́yìn ẹ̀yìn àgbàlagbà bẹ́ẹ̀ pẹ́ lè mo rò pàdà yẹn ti ṣùgbọ́n wọ́n jọjọ dé mọ́ṣáláṣí ni wọ́n sì ṣèkọ́ ọmọ àwọn àgbàlagbà ní òkè síwájú ìjàjẹ́ ìjàjẹ́ márùn-ún kì ìmáàmù sálà tó wọ́wá dé wáyé wọn pò ara mo rò pàdà yìí mi ti ṣe ṣe bá so ọ̀rọ̀ wọn tí wọ́n sọ ń bí agbọ̀dọ̀ wà jáhà rẹ̀ báyìí so tó kọ́ dàmú sòfófò rẹ̀ já fún mọ̀sibìyà so káwọn obìnrin bá wà ń bẹ àwọn obìnrin wà wà lẹ́yìn àwọn ṣìbìyà nìdálẹ́kà kọ́ ọ̀rọ̀ fún mọ̀ nìsa lẹ́yìn náà àwọn obìnrin wal ahaqqu bis safi al awwali àwọn tí wọ́n lẹ́tọ̀ sí sáfù alákọ̀ọ́kọ́ jù àwọn ni ulul ahlami wan nuha liyalil ni minkum ulul ahlami wan nuhalin àwọn tí wọ́n ní mímà torí wọ́n ṣe pé àwọn ni wọ́n sáfù alákọ̀ọ́kọ́ àwọn yìí kan ni wọ́n ní ráìtì àti yọ̀ọ̀yàn fóònù sáfù wájú káwọn bọ́ sí ṣùgbọ́n àwọn ní ìmọ̀ sọ pé àwọn náà ká máa tètè dé ní torí àwọn náà sọ pé àwọn ní ká máa tẹ̀lé ó dìmọ̀ sí kí wọ́n gbọ́dọ̀ ìtì máa dé mọ́ṣáláṣí tó yé nìsí ọlọ́run lọ́mọdé wàhálà ìjàmá àti an yóò sáwó sòfò fà tẹ̀sí yàtọ̀ sòfò fà alákọ̀ ìdàtà àti sọ́sẹ́yìn ni wọ́n gbọ́dọ̀ jẹ́ kí sáfù wọn kọ́ dọ́gba pẹ̀lú pé kíni pẹ̀lú wípé kíkì gíṣẹ́ wọn kí kókó ẹsẹ̀ wọn báyìí kọkànra wọn kéje kọkùn ìdìta kí ọrùn wọn sì straight so ti yé kọ́ọ̀rùn máa takọ̀ra wọn kọ́ọ̀rùn kan máa wà wájú kọ́ọ̀rùn kan máa wà lẹ́yìn kí kókó ẹsẹ̀ yóò sì máa takọ̀ra kì í ṣe ọmọ ń dín ní ẹsẹ̀ kókó ni ẹ̀rí pẹ́sẹ̀ wọ̀ lẹ́gbọ̀n so kókó ẹsẹ̀ la fi máa ń to sáfù kókó kókó kókósẹ̀ ní ọkànra wọn ẹsẹ̀ lè gùn jura wọn lọ́wọ́dú tí kókósẹ̀ bá kanra wọn sáfò street torí kókósẹ̀ yẹn kókó ẹsẹ̀ báyìí alikaabu bi káàbì lọ́wọ́ àmì hadith ó sì ń bẹnu Bukhari so èjìká náà ó sèké ni ó yóò ṣe dédé ara dodo aná la mọ̀ pé sáìsì bàtà wọ̀ bára wọn mu so tá a bá lọ wá lọ lo ọmọdé ní ẹsẹ̀ níwájú kọ̀sọ́jọ́ ní èjì fún tàkùrà ọlọ́run bá ló mọ̀ jù náà wọ́n á yà sódò alìkọ́là wọ́n jọ̀dọ̀ ogbó hò fúrújà tó bá fẹ́ wà nínú sáfù àbí tó bá sàsìkò kòró ló kù táwọn alágbára bá ní ìmọ̀jọ́ lọ súnmọ́ ra wọn ẹlọ́wọ́n àwọn sálà mí nìyẹn bó tẹ́ pé in that case ẹ kírun lè yín ọ̀sán jù kẹ́ lọ kírun mọ́ṣáláṣí lọ sálàyé mi dé ẹ̀yin tẹ́ jáde fámìlì ẹ̀ lè kí jama pẹ̀lú kẹ̀fí yàtọ̀ bá ṣẹ̀rẹ̀ àmọ́ tí ò ní sí kọ́lá lómi tí ẹ̀ ní sí èrè káàbù mahador kankan. wọ́n àwòlà mo rò pálá mi ti torí pé sọláàtù yẹn ọ̀rọ̀ tí ń bẹ lórí rẹ̀ ọ̀pọ̀ gan sálàyé mi tí ó ní fúrújà yẹn sókè lálàáfíà ara wọn tó ní ọ̀lá àlàáfíà àwọn tó sì ní ọ̀lá tó sì lọ́lá àlàáfíà wọ́n ní bí sọláàtù mùtàfàfẹ́jì yẹn ní ọ̀daràn kì àwọn ẹlẹ́mìí sọ pé rárá sọláàtù jamaa náà ni máa ìrìtìká bí al-mahdhur ṣùgbọ́n ad-darurat tubihu al-mahdhurat kí mahdhurat tí wọ́n ṣe ìrìtìká bọ̀ yẹn lálórí ló fà dídà lórí bá ti dé tẹmọ̀ kékeré yẹn lè fa lílùsọ ẹ̀mí tó là lórí ni tí làlórí bá ti dé ní tí ọ̀dà ó lè sọ di ẹ̀tọ́ ọlọ́run bá ló máa jù ṣùgbọ́n sí ìsọ́tọ́ yẹ pé in this case kìí sì làlórí torí àṣìlò ní kí wọ́n ní ká má kí jàmọ̀ ká má kó jọ. mo rò pálá ayé mi ti sister adoption mi sẹ́ńkì àdọ̀rọ̀ rọ́tù tó kọ́ dárú nìkan dẹ̀rẹ̀ ara ń tẹ́tẹ̀ mọ́ mú wa fún dọ̀rọ̀ ni pé kọ́ jẹ́ pé kí ni yẹ́wà mọ̀tà ayé ni mo rò pálá ayé mi kọ́ sí hálò míì má ẹnìkan fẹ́ kú torí pé kò sí nǹkan tí ó jẹ kò sí nǹkan mi tó lè jẹ ó fẹ́ kú ó wá rí àpò ní àpò orí ọtí tí wọ́n ń pa ẹ̀mù tí wọ́n ń pa mo rò pálá ẹ̀mù tí tó bá mu nínú ẹ̀mù tí wọ́n ń pa ẹlẹ́mù ò níbi ara ṣíṣe wọn lẹ̀ Yorùbá ni mo rò pálá ẹ̀mù tí tí ọba ti dúró nídọ̀kọ́ wọn mú kẹ́gì kan tó ká mú jẹ́ ẹ̀bẹ̀ mo rò pálá ẹ̀mù tí Yorùbá nírú àwọn àwàbá yẹn kí wọ́n pa mí lẹ̀ kó mu nínú rẹ̀ kó jẹ́ kó mu mí ní òun lọ lẹ́dẹ̀ rí omi ní abẹ́gi ó mú kó sí wàhálà àti bàbá àti bàbá gan so kó o jẹ ápù ní ápù mo rò wàhálà yẹn mi ti ọ̀sán ju kó o mu ọtí lọ torí pé halali ṣe halali ní sọ fún pé mi jẹ fi ìtọ́jú halali sọ́ọ̀fù problem rẹ̀ mẹ́rin torí pé ọtí yẹn wà mọ̀tà ayé wọ́n sọ pé àdọ̀rú ah, ọbẹ̀ mẹ́mú ni wọ́n parọ́ mo rò bára ẹ̀rùn jẹ́ sóò ní ìsàlẹ̀ kírun lé àtìlẹ́ kí jàmá wọ́n àtẹ̀ ní ká má kí jàmá lé tó kí wá lórí táàsọ̀ pé ẹ̀dàn àjọ̀dọ̀ lọ mọ́sálásí àwọn àjọ mọ́sálásí àwọn máa kírun lórí súrọ̀ àti kẹfí àti ọba ṣẹlẹ̀ torí inú làlórí kọ́ nìyẹn torí pé làlórí yẹn wà optional nítọ́kàn tèmi dẹ̀ balẹ̀ sí nìyẹn ọlọ́wọ́n ba lọ́mọ jù وأن يتم الصف الأول ثم الذي يليه ثم كذلك ما هو قد كسافة لك قف ثم فوق كان أها شو كان جا كسافة لك قف قف كومبليت لين أصاب توتيل لين أصاب توتيل هذا وصلى الله على محمد وعلي وصحبه وسلم وأنتم رزقكم الله Yeah.